I'm Gbadebo Osvaivo, and I'm Labour Party candidate for Governor of Lagos State. Òkùnkùn ṣú, oṣù báyé. Òkùnkùn ṣú, oṣù báyé. Ayé òkùnkùn là mí gbé òkùnkùn ṣù oṣù báyé o òkùnkùn máa ṣù o oṣù báyé ayé òkùnkùn ládẹ níbi àrìndé là máa rìn dé níbi àrìndé. gbogbo àlàyé nǹkan tẹ̀ ṣe lónìí ẹ má wọlé ọkùnrin ẹ ti gbọ́ ẹ wá sí wọn ọ̀rọ̀ káwọn ọmọ ní mọ́ ní tẹ́bẹ̀ẹ́ sọ ọ̀rọ̀ tó sìn mo fẹ́ kó wá gbọ́n ọ̀dọ̀ mi kú bí ọjọ́ mẹ́ta lọ fi iṣẹ́ kò sí ẹni tó máa jókòó tì mí kírò mi máa pọ̀ fún tó bá dẹ̀ wà mi màá máa fi gbogbo omi màá máa fi gbé omi ní máa sọ fún mi. ẹ ní láti jẹ máa ṣàjẹpọ̀ kan. Gbogbo Ibi tágbà bá bàbà lọ́mọ tí ó balẹ̀. O ti sọ́mọ̀ bù gan. Ọmọ dáadáa ni. Ìyá mi ẹ ṣe. Ẹ ṣe o ṣe délé màá ní bá yín tàbí tí fúnra mi gbé wá jẹ́sí gbọ́ kò sí wàhálà ṣé ń lò fún ẹ̀ ń lò ọ̀dọ̀ ẹ̀ máa sùn àtà ẹ̀ ti lò máa rẹ̀ rẹ̀ sílẹ̀ nídìí ẹ̀ ti Mo ń gbọ́ mo ń gbọ́ gbogbo àlàyé. pípọ̀ ẹ̀mẹ́lò ni mo ti sọ fún ayé pé kò yí bá mi sọ̀rọ̀ rẹ̀ mọ́ èmi ni mo ní láìfù mi náà kí n gbéyàwó kí n gbéyàwó ṣé tí bá gbéyàwó wọnú ilé ìsìn tí wọn ló fẹ́ máa bá mi bá lónìí àbí wọn ló fẹ́ máa bá mi bọ̀ because nǹkan tó ń sọ gan kò tẹ̀ yé mi kò jẹ́ wá jẹ́ jẹ́ jẹ́ sọ̀rọ̀ járí kó gbogbo ẹnu sọ̀rọ̀ tó fẹ́ gbọ́ bí ṣe wà yìí bá tèmi ti lóò bàjẹ́ béèyàn jump start mi mi ò lè ṣiṣẹ́ kẹ́ni burúkú ti fẹ́ máa fi jọ́kan léyìí pàápàá tí wọ́n gan bá rí àánú àṣẹ. Victor, ajaja, fẹ́yàwó sílé fẹ́yàwó sílé, mo sọ pé mi ò fẹ́, mi ò fẹ́ àwọn tí mò ń bá ṣe léta ẹ̀ ṣé kò tí tò ní dandan ní gbígbé wọn wálé ni. mi ò fẹ́ complete tó ti gbọ́ mi ò fẹ́ complete ẹ̀ fi mí lẹ̀bi ṣe dé àkàsí níbo ló wà tó ti sọ̀rọ̀ gan o rò bó ti yó ó rẹ̀ lúkìá má bàa mi sọ pé ok change topic má bàa mi sọ ọ̀rọ̀ tó ń sọ ẹ̀ mọ́ ṣé ìtọ́pì ẹ̀yin oníranù ṣé wọn ọ̀nà àṣà àṣà kí n mọ́lẹ̀ lánàá ṣé ìwọ̀n ògbó fún yín. <laughs> àwọn ọgbẹ́ yìí jẹ́ sí olódo ní ìṣẹ̀. mo jẹ́ dámúra club mọ́lẹ̀ o ìgbà tó ìgbà máa gbọ́ ní business. ọ̀jẹ̀gbẹ́. ọkọ mi ọmọ aróra dákun kí ló dé láti jọ ìtìyàwó ẹ ti kú tẹ́rẹ́ tó àwọn àtìyàwó mi rẹ̀ àbí tíyàwó èèyàn bá kú kí ìfẹ́ mi rẹ̀. mo ti mọ pé ìwọ jẹ kíkí bẹ́ẹ̀ wá sí i. ọkọ bá sì kú ọkọ mi lèèyàn máa fẹ́ kí ló wá dé láti jọ yìí ọmọ tíyàwó ọ̀hún bí kọ́ ni tó sì kọ́ ló ti kàn wá lẹ́nu yìí àti tó ti bá lọ ilé ọkọ tá a tún lè bá gbọ́ ọmọ bí tó wá fẹ́ ìyàwó mi o lè fẹ́ ìyàwó mi ó tó gẹ́. ìgbà tí mo ti kí yín sàlẹ̀ tẹ́ ẹ̀ ti dáhùn dáadáa mo ti mọ̀ pé ọ̀rọ̀ yẹn náà lè tó àfẹ́fà lọ kí ni fẹ́ fi wọ́n lọ ṣe kí ló dé tẹ̀ pé kí n lọ fún ìyàwó kí n lọ fún ìyàwó ẹ mọ tí wọ́n fi sí ìyàwó yẹn ọmọ tẹ̀ ń sọ yìí ṣé kò tó lọ́wọ́ ni ó ti gbà tí wọ́n á wẹ́ ọmọ jọ àbí kí ni fẹ́ fi kí ni fẹ́ fọbìnrin ṣe fọ̀ náà kí ni fẹ́ fi ṣe ẹ wá àgbà mi ṣé ọmọ kan náà lọmọ àjòkó ti pé e lọ bí ọmọ ẹyọ kan tó bí yẹn ò tí ì pé mi. ṣé ọmọ kan kí ń ṣọmọ ni lóòótọ́ lóòótọ́ ọmọ nǹkan ọmọ ni àmọ́ lọ́mọ mẹ́ta ò bímọ ẹni méjì ló yàgùn ọlọ́mọ àfún òbí rárá bí àwọn òwe Yorùbá bí wọ́n ṣe pa láti ìjọ táwa ti délé ayé nìyẹn èmi fẹ́ kọ́ bí ọmọ ká kọ́ ọmọ tó kún kọ́ ọmọ tó kún ni. ẹ má jẹ́ kí n fi ẹjọ́ yín sun ìyàwó mi. ìyàwó rẹ wo. tó wà ní òdòdó ah. lọmọ mọ ìyá tó pọ̀ sí nígbà tó wà láyé màá pè má fẹjọ́ yín sùn gbígbé ẹ ń tì mí ẹ fẹ́ tì mí lọ gbóbìnrin mi for better for worse lèmi pẹ̀lú ẹ̀sìn. ní tó bá wá wọ́ọ̀sì tí kan bá ti wá kù láyé wá ní pé èèyàn má fẹ́ mi mọ̀ The bá stay bẹ́ẹ̀ ṣe for better for world táwọn bá ti wá kún wọn wá ní nǹkan tó kù kó má kó má kó má dọ́dọ̀ obìnrin mi mọ̀ àbí kó má dọ́dọ̀ ọkùnrin mi mọ̀ èmi ò fara mọ́ mi ò ṣe for better for worse èmi ò èmi ò ṣe èmi ò ṣe o èmi ò ṣe lọ fẹ́ yàwó mi bí mi ṣe sọ fún ọ ẹgbẹ́ lẹ́yìn kọ̀rọ̀ sí mi lẹ́nu má kọ̀rọ̀ sí mi lẹ́nu lọ fẹ́ yàwó mi eléwo mú ló ń tẹ̀ lọ fẹ́ yàwó èmi fẹ́ kọ́ lọ fẹ́ yàwó àṣẹ tèmi ń tẹ pa fún ẹnìyẹn lọ fẹ́ yàwó mi ó tó gẹ́ lọ fẹ́ yàwó mi kí ló dé lọ fẹ́ yàwó mi o ẹ̀mú yẹn ni àbá ìbọn ọbẹ̀ kí mo fẹ́ mi sọ fún ẹ. ọmọ bí a ṣe bó tẹ̀lé ìṣèlú mọ́ ẹ tó bá dé ọmọ àná ṣèlú ìlú sì mọ báyọ̀ ní tó bá ti wọlé mọ́ àná fèmí sọ mọ báyọ̀ ń bọ̀ lọ́mọ ara rẹ̀ ṣe mọ́ lọ́mọdún mélòó débé ni ìyá rẹ̀ mo jókòó yìí ọmọ ọdún mélòó ni ẹ tọ̀ tọ̀ mi lè ṣe mọ́tọ̀ mọ́ bí wọ́n ṣe sún mọ́ bí mọ́ ọdún mélòó mo bí ọ. ẹ̀yin ìyá <laughs> ẹ bá sọ mí gẹ̀ẹ́sì ń gẹ̀ẹ́sì. lóyún fẹ́ yàwó mi tó bá fẹ́ yàwó mi lórí gẹ́dùn mi kò ní tó bá fẹ́ mi inú mi ni mo sí ọ. Báwo ni mo sábà fi hàn? kí ni mo ṣe ẹ báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ kí n gbọ́nà tó dẹ̀ ń dín ohun tó ń òye òye irọ́ irọ́ má gbé sí fídíò ah no no no no no má gbé sí fídíò gbogbo nǹkan tó ń sọ ni mò ń gbọ́ ó dẹ̀ sọ̀rọ̀ báwo ló ṣe ń ṣe báyìí lórí fóònù. ó wà ọ́ nì ìtumọ̀ wò ọ̀dà má wọ̀rí mo lálejò sí màá gbé padà ṣe ti gbọ́ gbé ẹ padà a ní màá bí ẹ mo lálejò gbogbo nǹkan tó ń ṣe ń bẹ̀rẹ̀ ló ọ̀hún ló yé mi ìzọ̀rọ̀ màá gbé ẹ̀ lálejò bá bí a dá wọn mọ̀ ọ̀sẹ̀ pọ̀. ọmọ tí mò sọ̀rọ̀ yìí ọmọ kékeré tó bá rí bó ṣe ń ṣe lórí fóònù ó náà ń kó mi jẹ ṣé mo jẹ́ indomie àbí kò yé mi ẹ́ ó náà ń lámù ó kàn sí rádaràda rádaràda. rádaràda kọ́ ló ń ṣe fún ọmọ yìí ní audience oníyìn onídìí èèyàn bíi irú ẹ ọmọ báyìí nínú láìpẹ́ fún ní audience. ok jẹ́ kí n bèrè ọpọlọ wẹ̀. ṣé ìwọ àti ìyàwó ẹ ṣé kó dúdú pé ó kú ṣé ẹ ti múlẹ̀ àbí ẹ náà dé òkú pé tó bá ti kú o ò ní fẹ́ yàwó mi mọ̀ rárá. àjọ ládìmú for better for worse. for better for worse tó sọ yẹn ilé ayé yìí ló mọ. ẹ bọ ìfẹ́ ìṣì wà lópin. táyà bá kọ ni aya lè máa fẹ́ ọ tíyàwó èèyàn náà bá dẹ̀ pé àpadà fẹ́yàwó mi náà ni. ó dàbí òun èyí tí eléyìí tá a ti fẹ́ tó sọ pé mi ni rodo ṣé mo jọ rodo. kò má sọ̀rọ̀ lọ́dẹ̀ tó ń jà yìí dá mọ́rọ̀ mi sọ àwọn ọmọ òṣìwò kò tí ì wọlé ó sọ pé òun ńlá ni. báwo ṣe jẹ́ pẹ̀lú gbogbo nǹkan tẹ̀ sọ kalẹ̀ yìí ẹ jẹ́ àìgbọ̀n ọkùnrin ni mi ò ọkùnrin mélòó ni irú nǹkan tó ṣẹlẹ̀ yẹn á ṣẹlẹ̀ tí ò ti ní gbé obìnrin ní láti ní ègbé ìkọ̀ tí ẹ̀wà pẹ́jù èmọ́ ẹ̀wà wà ti gbà yẹn. wo ẹ onífẹ̀ẹ́ yìí so mo fẹ́ ẹ̀yẹ̀ láti wá rẹ̀. ẹ mo understand ṣé wàá rí wọn á fi dá yín lójú pé tẹ bá ti tọ́jú wọn ẹ ti mú mi dùn èmi náà wá mú ní odò ẹ̀ẹ́dẹ̀ kúkú ṣe mọ̀ ẹ̀yin náà mọ̀ pé nǹkan tó bá lè jọ̀gẹ̀dẹ̀ lẹ́yìn òkè ń jẹ́ mi ì lè sọ nínú odò tí. bàbá mi ò dẹ̀dá ẹ̀ kí n ṣe wọn kékeré nípa títọ́jú ọlọ́run mi ó máa gbádùn mi gidi gan nítorí pé èmi náà dé máa tọ́jú ẹ̀ lórí máa kó tó di ìgbéyàwó ẹ̀.

fi títóbi ẹ̀ mọ́ ló wo ẹ jáde níbi tó wà lẹ́nu pẹ̀lú ẹ̀ fi pàdé yẹn ẹjọ́ tó kọ́kọ́ jáde tí mo rí ẹ̀ ah, gbogbo orí mi ti rìn orí mi ti rìn ní aṣọ́nà ló tẹ́lẹ̀ báyìí in fact I'm so happy to have you. I'm happy too. Wò ó bàjẹ́ ìpúrọ̀ fún ẹ, àwọn láìkí ẹ tọkàntọkàn. Mo láìkí ẹ dénú mi nígbà tó ń ṣe kó o lo makaranta. a fi makaranta lọ. mo nífẹ̀ẹ́ lọ́dún yẹn so báwo ni. so jẹ́ ká post to a new beginning. ẹ ok ok. <laughs> to a new beginning ẹ̀yin lè máa sọ ó yẹ sọ. <laughs> um to a new beginning. Yes. <laughs> Sweetie. Darling. My love. Ọkọ mi. Ìlú ṣe ń bẹ̀rẹ̀. Èyí náà ni. Mo ti ń pe driver náà kó máa ṣọyìn wá títí mo ò dẹ̀ fẹ́ lọ báyìí. Mi ò dẹ̀ fẹ́ wọ just anyhow thing. Ẹ má bínú. Ibi tẹ́ ti ń pè mí yẹn títí ń kánjú nìyẹn báyìí. Ah, mo kánjú o. Dúkìá mo sọ fún ẹ lókun sọ pé mo dọ́ọ̀pẹ́ lọ́nà. Money ní ibi tí mo gbé wà very very important and help me with the promo bread ní ìgbé. no problem i find out okay but on one condition. what condition. kókó tí mo ti ń bá yín sọ láti jọ rẹ. kí ni ìgbàdúrà. ẹ jẹ́ kí ọkọ mi wà pẹ̀lú mi nílé yìí tẹ́ bá ti jáde báyìí inú ilé máa ń wà bọ́rìn sẹ́mi nìkan èmi nìkan nínú gbogbo ilé yìí ẹ jẹ́ kí ọkọ mi máa bọ̀ má tiẹ̀ mú orúkọ tí mo fẹ́ pè wọ́n pé ah, tó sìn o bóyá ìdí ìlẹ̀kẹ̀ ni àbí ẹ̀mọ̀ náà kí ló ń pa yín lẹ́rù. ìdèjì wà orúkọ rẹ ìdí ìlẹ̀kẹ̀ àmì ìrànlọ́ tí ọdún tó ti bọ́ orúkọ rẹ láti ìdí ìlẹ̀kẹ̀. ẹ fi mí lẹ ọmọ àtijọ́ ni mí ẹni tó bá ti jẹ́ ọmọ ọkọ èèyàn èèyàn kì í pè wọ́n lórúkọ èèyàn máa ń dá wọn pè ní. Ah, ayé àtijọ́ ni inú títí ẹ̀mọ́ rẹ̀ ṣe nítorí tó sì tó ní ìwọ̀n wáyé obìnrin obìnrin àtobìnrin òun ó lè tó sáà kan tó yẹ pé ẹ máa di ìbọn mi sómi òdò láàrin àwọn méjèèjì tí ó ìbọn tí mò ń kà láti àkọọ́lẹ̀. ọgbẹ́ ò lè ṣẹlẹ̀ ọgbẹ́ ò lè ṣẹlẹ̀ káṣáàdìbì náà ni mo bí i ọdún yẹn tó bí bọ̀ tó bá yẹ pé mímọ̀ ni mo bí mi ṣáà ní máa ṣe anyhow níbi please no. ṣé ìgbà tí sọ ti mọ ẹ kò sí problem. Promise. Oh, thank you, my love. thank you. Ìgbà anything you want. mọ̀ ń sọ fún ẹ̀ mo anything tó bá fẹ́ máa bẹ̀rẹ̀ àgbàlagbà tó fọmọdé ó mọ pé àgbàlagbà máa ń tọ́jú èèyàn ọmọdé. ẹ mi ò tiẹ̀ rí mo rí lára yín honestly àwọn ọ̀rẹ́ mi gan máa ń envy mi sí i. <laughs> nígbà tó sọ pé tó sìn wọn máa gbé jinlẹ̀ mm. ìsàmì wo ni máa fún ìdí títẹ̀. ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ ìdí iná ni ta ẹ pè ní ìdí ọ̀sìn ìdí arẹrẹ. <laughs> ìdí ọ̀sìn ìdí arẹrẹ ok ìgbàdùn máa pè látòlí mi. ẹyà títa ni Kẹ́ni nice day, my love. Okay. Ẹ sọ driver, dírẹ́bà kó má o. Okay. I love you. Love you too. <laughs> mo ti sì pé ó dàbí ẹni pé ara yín ti yàtọ̀ sí tẹ́lẹ̀. ọ̀tọ̀ lára mi yàtọ̀ ara mi yàtọ̀ àbínú mi ń dùn gan. mo ti rí bẹ́ẹ̀. ẹ́ẹ́n tí mo ní kọ́ ṣe tí mo fi ọtí ṣe fún mi mm. ọmọ òsì ní kọ̀rọ̀ sí ìwọ náà lẹ́nu pẹ̀lú ògbó ọlọ́run ọ̀rọ̀ mo gbọ́rọ̀ sí ẹ lẹ́nu inú mi dùn gan ni o. Ah, mo ti rí lóye ah, ẹ wo ìyàwó mi ni fún wa ah, ìgbẹ́jọ́ má bínú ẹbí máa wáyé àjọ máa wá ó dẹ̀ sọ pé kí n wá sọ́dọ̀ yín kí n wá mójú sí ó ní kì í ṣe nítorí pé ètò ìṣẹ́ tó bá yín lò nítorí education ẹ̀ ṣẹ̀wọ̀n pé tó bá wà lọ́dọ̀ wà wá a máa mọ́nítọ̀ ìlú ẹ̀ a máa mọ́nítọ̀ bó ṣe lọ school àti pé a máa fẹ́ gba lesson teacher fún un so ní kí wá wọ́n wá mú ta ní sọ́dọ̀ wọ́n sì rò pé ìbágbépọ̀ Tósìn àti ìyàwó rẹ̀ ṣé yóò dó lè ó lè ó lè wà òkè sá. ó dàbí ẹ̀mọ obìnrin tí mo fẹ́ ó máa wà òkè bàjẹ́bàjẹ́ ìṣe ló dàbí ìyàwó alákọ̀ọ́kọ́ tí kọ́kọ́ fẹ́ yẹn bẹ́ẹ̀ ni ọmọbìnrin ṣe rí kò sí yàtọ̀ kọ́bọ̀ bọ́n ṣe ń wùwà bí ìgbà tó yẹ kó ń gan ló padà wà pẹ̀láwọ̀ mi tó wá bá mi kò lè ṣíyàtọ̀ very very nice one. ìwé yìí náà ni lókùkùkù táyé ń kà iléèwé ọ̀hún náà ló sì ń lọ ní abúlé wa ń bí àmọ́ tó bá tó lóun tẹ̀lé ẹ lọ́sìn ọmọ kéékèèké àti ìyàwó àtọkọ agbára yóò tó ka ju tèmi lọ ariwo mélòó mo lè pa gbogbo ibi tó bá wọ̀ náà jò lálùbáyé ká pẹ̀lú ògbó náà kan kò ní ṣe yóò sì mà wí ẹ̀ tó sìn. Dábì mi so o wà nínú ilé ń bẹ̀ yẹn ṣé o fẹ́ sọ pé ògbóhùn mi ni. wàhálà mo mọ̀ pé ti di mú wàhálà ẹ̀kú lè pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí mo ṣe. so wàá gbóhùn mi gbogbo bí ṣe sọ̀rọ̀ yìí. ọ̀dà no problem. ẹ wo ó sì wíwá tí wá sí bílẹ̀ mi sí láti wá mọ ẹni ó máa tẹ̀lé mi padà sípò nítorí education nítorí education ẹ̀. uh, eh, who very, very important And uh, now, twenty five year old mi sílé eh, a lè take care tí ìgbà tẹ̀ àti pé fẹ́ monitor education pé o ti ń o ti ń pàṣẹ nínú ẹ̀kọ́ ẹ̀ ní èkó tó èmi pẹ̀lú ẹ̀ máa padà síbẹ̀ yẹn bàbá rẹ lòun bọ ọmọ sọ àbọ tí ó lọ àbúrò á lọ àbúrò ni ó ń lọ ní. abúlé wa yìí náà ti máa là náà fábúlé yìí náà ló dàgbà sí. máa wọ̀ rè bí bàbá ẹ̀ bá ti mú ẹ lọ lónìí kó tó tọ́sẹ̀ kan nínú ọmọ wa wọ̀ lẹ́kọ̀ọ́ wọn ò ní fi ọ́ lẹ̀ sọ ti gbọ́ la máa pẹ́lú ẹ̀kọ́ fún fún fún wákàtí náà ọlọ́run ó rán ọlọ́run àdá sí ajéèrè ẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run. ó ní àwọn nǹkan kan tó ní fẹ́ kó bá àjọsí ẹ̀rọ mi. and mo àgbẹ̀ ọmọ àgbẹ̀ lẹ́nu. Uh, God was nice. Wọ́n ti fẹ́ wọ́n ti fẹ́ lẹ́nu rẹ̀. So, ọ̀rọ̀ pé I gbọ́dọ̀ adjust our way. So, everything. Ah, Chief lákọ̀ọ́kọ́ náà kọ́kọ́ congratulate but nípa eh, ṣe wà dáadáa ó náwọn protocol tó dẹ̀ láwọn kan tí a gbọ́dọ̀ ṣe nílé àṣẹjọ máa ṣe orúkọ láì irú ọ̀rọ̀ báyìí ọ́fíìsì ló yẹ ká ti discuss for formality sí etí kẹta ọ̀gbọ̀dọ̀ máa bá wa gbọ́rọ̀ kan tó wà nínú ìwé irú ọ̀rọ̀ báyìí ẹ ti pè mí àti fìpàdé sí ọ́fíìsì níbi ká máa lè sọ̀rọ̀ lẹ́yìn náà máa sign àwọn documents. èmi ò rí pé uh, àlè a kì í ṣe bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ a ṣe máa ṣe kí ni ìwọ náà ṣe ní ọ́fíìsì ń sà. ẹ dàrú ìpolúsà kí sọ nǹkan tó ń tara sọ pé kí n gbé hmm. ẹ̀wà láǹkà sọ́fíìsì. ẹ̀wà náà ní kọ́sí kẹ́ ẹ gbé oríire yìí wá sọ́fíìsì àní irú ọ̀rọ̀ báyìí ti kẹta kù. ẹ kú o. oh my dear how are you. my love. yeah. oh. I'm fine. báwo ni ṣe wa okay. yeah. yeah. Oh. I'm Barrister Tunde. Oh, nice to meet you. That's my wife. Mo ti dúró yìí dáadáa, wọ́n ti rí ẹjọ́ ẹ bá ń ṣiṣẹ́ ọ̀pọ̀ mi takuntakun. Ah, understatement ni. Ah, lọ́ọ̀yà, mo máa ń ṣiṣẹ́ mi dáadáa. Àwọn ah, máa ń ṣiṣẹ́ she o, kò síṣẹ́ tí ń gbé mo tí ò ní ṣe. Ah, eh, eh. Ṣé Ah, chief. ẹ̀rí ah, ọtí? Chief shine ìṣàìmọ̀ fọlọ́wọ́ tó bá jẹ́ tòrò ṣe ń jì máa ṣe ju tẹ̀ràn mi lọ. Ah, ah, àwọn náà ti confirm ẹ. ọ̀rọ̀ láìpẹ́ máa dùn ẹ. <laughs> wọ́n ti confirm ẹ. ọ̀rọ̀ láìpẹ́ máa dùn ẹ. lọ́wọ́ àwọn ọkọ̀ kí ló dé ẹ jẹun ẹ entertain mi lọ́rùn. Ah, lọ́ọ̀yà eléyìí kò nínú tó ń jẹun sí. lọ́ọ̀yà o lè fi nǹkan kan lọ́nu ilé ìkó jẹ. Oh me, náà. Omi yìí náà ni. It's problem. Yeah. Nice to meet you once. You're welcome. <laughs> yeah. Um, ẹ jẹ́ kí èmi wọlé lé kí n freshen up kí wọ́n set table bóyá lọ́ọ̀yà náà lè change my. Okay. All right. This is for mi jọ. All right, ẹ ṣe. Okay, I will join you soon. Okay, my love. lawyer. the love. So. How is the Ah, mo kàn nílé tó fi sínú sọ̀rọ̀ yìí lónìí sọ. Ṣé o lose case lé ní ìnáwó? Náà wà lójú wò wá. Àná ọ̀nà ọ̀nà ọ̀nà ẹ mọ̀ pé mi ò lose case. Ẹ jẹ́ ǹtí máa lọ sọ. All right. Yá ìyàlẹ̀ yìí pọ̀. Yẹ́ fi yọ sí. Àgbọ̀n àìsí ẹni o. <laughs> Ìwọ mo wá bẹ́ẹ̀ ṣeré rárá o. Nílé ìrọ̀ mo wá bẹ́ẹ̀ ṣeré mo fẹ́ nù ẹ̀. Mo fẹ́ nà mí. Màá tún kó ẹ bọ́ APN this box. Ẹni bit pocket. Òun náà nìyẹn. Ah. Òun náà wọ̀rí. Òun nìyẹn. Òun náà nìyẹn. Ee ooo oh. ṣó tún kọ ẹ o. This was. <laughs> Wow. Wow. Mọ́mí bùkún lọ sílé. Lẹ́sìn. Lọ gbogbo àwọn abọ́ ta lò sí kíchìn yẹn àti bí kíchìn yẹn ṣe dọ̀tí ta ni kó tún ṣe. Ti bá dé máa. Àyè òkè mi bá mi sọ pé ti bá dé. So kí n fi kíchìn lẹ́bẹ̀ẹ́ yẹn kéṣì kùnrin máa kun gbogbo abọ́. Wọ́n sọ fún ẹ mo ní mi ò láìkì dọ̀tí ó dẹ̀ ti ṣàlàyé fún ẹ pé ohun tuntun bá rí ọmọ ọ̀dọ̀ gbogbo ṣé tó yẹ kọ́mọ ọ̀dọ̀ máa ṣe wọ́n ló máa ṣe abẹ́mi ni kí máa ṣe ni àwọn amọ́tajọ lò. are you okay? wọ́n ní lọ fún mi jọ fẹ́ lọ lẹ́sìn má bí bàtì má bọ̀. èmi ni mo sọ fún ẹ pé kò wọnú lílọ tó ń jọ sẹ́wọ̀n lẹ́sìn tó máa lọ lọ́tọ̀ ẹ pé àṣù nǹkan tó máa mú bọ̀ tó èmi ni kí máa ṣiṣẹ́ ilé èmi ló ń jọ sẹ́wọ̀n. Tọ́pẹ́ Tọ́pẹ́ Tọ́pẹ́ please take it easy fi sílẹ̀ náà Tọ́pẹ́ please fi sílẹ̀. kí ló wá dúró sí wọ́n yẹn ló lọ jọ. Dọ́pẹ́ please fi sílẹ̀ fi sílẹ̀ ohun kan mi làwọn ará ta máa pè ọ́. I don't care ọmọ tí ò bá ti lẹ́kọ̀ọ́ èèyàn máa ń kọ́ ni ah, ẹ jẹ́ máa sọ pé eh, kéèyàn fi wọ́n lẹ̀ kéèyàn fi wọ́n lẹ̀. Dọ́pẹ́ mo mọ̀ ẹ́ dáadáa mo mọ̀ ẹ́ dáadáa tó bá ti ń bínú báyìí kò sí nǹkan tó lè ṣe mọ nǹkan tó máa sọ eh? just calm nǹkan tí mo dẹ̀ ń sọ ó yí ẹ o. kí ló yé mi bẹ́ẹ̀ kíbi ni mo ibi kọ́ ni mo pa mọ́ mi ẹ̀ náà ah. no no no no má sọ fún mi bọ́rọ̀ yẹn pọ̀. kò jù náà kíkì ti zè. tó bá jẹ́ mo tí mo bínú mi fún mi máa treat ẹ̀ ṣé mi ni kí lọ fọwọ́ fún ni mm. o lè máa dé bó ṣe ń ṣe sí mi náà ṣó lè ṣe sí mọ́mí ẹ̀ bẹ́ẹ̀ yẹn ni. máa bínú ó máa máa kọ náà ni tó máa fi gbọ́n ó máa máa kọ ni. tó bá ń ṣe báyìí wá kọ́ ní ẹ̀jẹ̀ ruru ni o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ take care easy o ó máa live life ẹ ó máa live life ẹ. madam kí ló ṣẹlẹ̀ kí ló tó ń take care ọ̀rọ̀ family wa serious bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀jẹ̀ rúru o ti ń ṣàìdẹ̀ nìyẹn náà. ọ̀rẹ́ mi ni ẹ mo ò lè wá máa jókòó tí ẹ lọ hospital. ní kí yes ṣé mo máa gba tí mo ti ń pariwo ni. màá kérékéré ariwo tí mo ti ń pa láti kékeré. ó dà máa bínú. ó kí kó pariwo kó olúwọ́ jù ní. kí ló ṣẹlẹ̀ mi ò lẹ́jẹ̀ rúru náà má máa bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ó máa bínú mo kàn mẹ́ni o ti ń bínú nìyẹn ó yá já play já play já play o yá náà. mo ní ìbọn kó gbé síbi létí kì í play. kí ló dé tó o ti lẹ sí. àwọn ń lọ níbi ètò máa lọ sí ẹsìn pé mo bá àwọn fífọ mi. tó mọ nǹkan tó ṣe wọ́n mi ṣe máa sọ fún ẹ pé kò lọ bóun dúró sí ṣọ́ọ̀bù. wọ́n mi sọ pé kí n mú ìgbìmọ̀ kí ló dé tí òun láyé rọra ẹ kí ló dé tó jẹ́ pé gbogbo orí ẹ̀ irọ́ ló wà bẹ́ẹ̀ ṣé mọ́mì tó sọ fún mi pé kí n make sure pé tó sì ń lọ sí lẹ́sìn o tó o ṣe lẹ́sìn kí n wá tíṣà tó máa máa pọ́nlé ẹ tó yẹ kó ló bá mi sọ ta fi fi ẹ́ sí lẹ́sìn ṣóun ló máa sọ pé kó má lọ sí lẹ́sìn kó lọ jókòó sí ṣọ́ọ̀bù òun. àwọn ọ̀pọ̀ ọmọ wọn àwọn ló ní pé kí n má lọ sí lẹ́sìn ní pé kí n lọ bá wọn ṣíṣọ kí lọ bá wọn àtẹ́ǹdì sí kọ́sọ́mà kí tó Hey, Dosa. Yeah. Dosa. Yeah tíyàwó mi bá fi padà wọnú ilé tó sọ fún mi pé irọ́ ló pamọ́ òun ò ní kó lọ jókòó sí ṣọ́ọ̀bù òun wípé ni lẹ́sìn òun lọ ṣé wọn fún mi ò fọwọ́ padà rí o ò mọ́rú bàbá tó ní o tó bá fi sọ pé nǹkan tó sọ fún mi kò rí bẹ́ẹ̀ èyí ni màá fẹ́ra mi wọ̀. ìgbà ọkùnrin ìjẹ́mọ̀ ni mo wọ́n wọ́n òun ló ní kó lọ jókòó sí ṣọ́ọ̀bù. wọ́n ní pé kí lọ jókòó sí ṣọ́ọ̀bù mi kí wọ́n lọ sí lẹ́sìn. ẹ kó wá lọ sí lẹ́sìn. ṣùgbọ́n wọ́n fẹ́ dé ọmọ náà lè fún ọmọ yìí lọ́jẹ́. ọmọ báyìí ní láìpẹ́ fún ní audience òkè jẹ́bi lè lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ tí ó wà nígbà tó ń ṣé kò ní pé ó ṣé ẹ fi kún lẹ̀ àbí ẹ náà dé ìlú tó bá ti kún òní fẹ́yàwó ìgbà. èmi ò bá wọn mi ò ṣe fẹ́ ọ̀bẹ pápọ̀ lọ èmi ò èmi ò ṣe èmi ò ṣe èmi ò ṣe lọ́bẹ̀rẹ̀ àgbẹ̀rẹ̀ ìgbòho

now. Ẹ̀rọ àfẹ́ ẹ̀kọ́ àtàrọ̀ Ó sì pè mí. Kí ló ṣe? Ó sọ fún mi pé oyún kò má lọ sílẹ̀ sí i. Italy for the time being, job ẹni náà máa wọ pé kò sí. Kí ló dé tí tó sì lè fi ìlú títí dàgbà rẹ̀? Ó lè sọ fún mi ní ẹjẹ́ kan lójú tó ọ̀rọ̀ tó sì. Ẹ̀rí kò sì pariwo báwo mo ṣe máa ní kí tó sì máa wọ̀ sí ẹ̀sìn. Fúnra rẹ̀ ló wá bá mi lórí àwọn àwọn tí ń ṣe revision náà. Ó dẹ̀ ní revision gangan. Láti ẹ̀kọ́ ni in fact ó da gan-an lọ sí revision rárá o gbogbo nǹkan tó fẹ́ sọ òun ti mọ̀ kí n jẹ́ kóun lọ kíní kan fìlẹ̀ kan tẹ́mi ò bá ti gbà kóun lọ tóun bá fi lè lọ lẹ́sìn ọ̀dọ̀ ọ̀rẹ́ àwọn èèyàn máa lọ ó lè wọ́n pé à ìsẹ̀ tó fi máa máa rìn sí i wọ́n èsì tó ti fi wá tọ̀ ní àárọ̀ tí mo dẹ̀ mọ̀ wúlò ẹ̀kọ́ tí pé ẹ̀kọ́ la fi ń dẹni gíga bí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ la rí. ọgbà ìjẹ́ ó sì ń ṣẹlẹ̀ ṣé pé kò mọ ọ̀pọ̀ tó ń sọ àbí kò mọ ọ̀pọ̀ tó ń ṣe lọ́kọ̀ yé mi. èmi ò mọ pé títí ẹ máa gbà lọ́nà hmm. ẹ fi tó sí ova gbé àbí ṣebí ni mo parọ́ fún mi ṣé mi ò kàwé mi ò ṣe nígbà pípé sí kàwé tẹ́lẹ̀ mọ pé mo kàwé ṣé mi ni mo máa ní kí tó ṣe abẹ́ mọ bí tó sì ṣe jẹ́ sí mi ni ọmọ ni tó sì jẹ́ sí mi. Wàhálà lọ sọ́dọ̀ ọ̀rọ̀ tó bá jọ̀rọ̀ níbi yìí sọ. kò sí pẹ́lẹ̀ tó ti gbọ́ wọn kàn wí pé ò lè síbẹ̀ náà lọ́sàn-án. ẹ mú tiẹ̀ ní àlejò tó pọ̀ ní ọ̀rẹ́ mi kan wá mi bọ̀ fẹ́ sọ fáńtò mi tó ní kọ́ ẹ̀dẹ́. bàbá yín ló rẹ̀. Mọ́mí, dára mi. Bẹ́ẹ̀ fẹ́ tó ṣe. kí ni kókó ikọ́ burúkú tó fẹ́ pa yìí. ẹ ní sọ́dọ̀. wọ́n àìsàn ṣe mú ikú tó fẹ́ kú ikú kọ́ lè fẹ́ kú. lọ àwọn fìtìláńtì wọn ṣe ní ẹ̀bàrọ́mẹ̀tì ní àdúgbò wa fáyà tí wọn wá sùn kèsì mi nìkan ló kọ́kọ́ bá. gbogbo àwa aláǹdọ́gba tó ṣe sàn èmi kọ́ mú. èmi kọ́ mú. èmi náà tó lè bá débi iṣẹ́ náà. wọ́n fi fáyà ládùúgbò. ẹ fáyà. kí ló dé tàn sí yìí. èmi yẹn ṣe àwọn arrogance. ọkọ tí ò bá fún wọn lọ́wọ́ máa dá ń jákọ́ wọn já kọwọ bí ọ̀rẹ́ mi ń bọ̀ yẹmi sí lórúkọ ẹ ẹ má bèrè tó lórí burúkú yẹn bluetooth. mo ṣe bẹ́ẹ̀ ní yàfíìsì lọ́rẹ́ yín jẹ́. yẹ́mi sí. ẹ̀hẹ́ yẹ́mi sí ẹ̀hẹ́ mo tẹ̀sẹ̀ gbọ́ ni. tó bá ti wọlé gbogbo ojú ẹ máa ń ṣe bí ẹni tó nǹkan ṣe ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ calm down tó bá ti dárí kọ̀kẹ́ wá pé mi lókè. ó yẹ máa ṣe rádaràda ìgbàyà òṣù ẹ lọ́wọ́ ló mọ̀ kọ́sẹ̀ fi ẹ̀sán tó ṣẹlẹ̀ ló kù ká tẹ̀ bá dájú sọ̀rọ̀ tẹ̀ sọ pé ọ̀dọ́ dára púpọ̀ mo ṣe bóni lẹ́gbẹ̀ẹ́ wọlé ni bí báwo bí ìtọ́pẹ́ àlàbí tó ní ẹ̀kọ́ dára ẹ̀kọ́ lọ láyé tààrà ẹ̀kọ́ lọ gbé ìgbé ní ọjọ́ ọ̀nà òwe ní ìdá mẹ́rin ìka àwùjọ òwe tí mo kà mí. ẹ̀kọ́ tà. ẹ tún ṣe pírẹ́sì oníyà tí ẹ̀ tún ń tọ́ ayé yín bàjẹ́ bí kékeré yín ọlọ́lùmọ̀ gbọdọ̀ ṣe pàpàlà pírẹ́sì kẹkàn tún kankan kẹṣẹ tiktok. ẹni náà ni mo bá tún fọ yìí. ẹni ti bàjẹ́ yẹbi tí ń bọ̀. ẹ bá tọ́ bá sọ́mọ́ mi máa fún yín lẹ́ẹ̀kì ni wọ́n máa gbé ilé emergency ìgbéyàwó rẹ̀. ayé obìnrin gbogbo wá wá o ẹ dàpọ̀ ó sì jẹ́ pé ikú obìnrin làwọn olówó fẹ́ kú ó sì scope dájú òun dájú ẹ ẹ mo ní ti pé ọmọ ìyọlẹ sí mi tó jẹ́ pé ìlẹ parí fún ọ pátápátá pé kò ní fi ìwé tó bá kàga kò ní fi ṣe nǹkan rẹ̀ sọmọ tí náà kí ọ wà gbé pẹ́ẹ́lí ah! tí ẹ bá ti pé dájú gan wọn mọ́gẹ̀dẹ̀ lu ọ̀ṣọ́ ẹ wá sí ìgbòho ìtẹ̀jà agote obìnrin scope yín ẹ sì ti yá gba tẹ̀ wọlé slate ẹ wọlé slate ah! ọmọbìnrin ọ ò lè rọrùn ó wá wí tàbí wọ́n gbé dìrò wọ́n máa sọ gbogbo ẹ̀ ní tí ẹ fi kó dájú jẹ́. ìwọ ní god láti lọ sọ fọkọ tèmi pé mo yan ẹ̀ hàn ó ní mo ní kó má lọ sí lẹ́sìn ìwọ ló fẹjọ́ tèmi sùn. mo dọwọ́ gbọ́ fún wọn. ká ló fún ní body heat ká ló fi body gesture bá sọ̀rọ̀. mo yọ ọkọ fún wọn fún wọn. ká ló fi body gesture bá sọ̀rọ̀. mo dọwọ́ gbọ́ fún wọn náà èmi ló ṣe o ó bà bẹ́ẹ̀ ó bà bẹ́ẹ̀. kí ló dé yá ah? kí ló dé kí ló mọdé tó. sọfẹ́ pamọ́dé ìfúnni ni sọfẹ́ pani ṣáàjẹ́ ni ẹni a ah, everyday gbàgbó gbàgbó gbàgbó gbàgbó tó dìgbà tó dé bá kọ́ what's your problem every time a máa fẹjọ́ ẹ̀sùn yín pé o máa ń nà òun nulẹ̀ wà ní kò rí bẹ́ẹ̀ eléyìí ti dé báyìí kọ́. ẹ ó ti rí bẹ́ẹ̀ náà nìyẹn ó ti rí bẹ́ẹ̀ nìyẹn nǹkan tó bá wù yín kẹ́ ṣe tó mi lè bọ́ ọmọ wí àbí mi ò lè bọ́ ọmọ wí ọmọ ń bá mi sọ̀rọ̀ ó ń rò sí mi mi ò lè bá wí àbí òun lè pariwo tẹ́fẹ́ náà mi ẹ sọ láyé di domestic violence náà ẹ nà mí torí ọmọ yín náà ẹ nà mí domestic violence bẹ̀rẹ̀ náà nìyẹn lórí ọmọ yín ẹ nà mí sẹ́ tó mi lè bá wí ẹ mo bẹ ṣe ń bá mi sọ̀rọ̀ oṣooju ẹ̀ óò óò àbí mi ò gbọ́dọ̀ fọwọ́ kùn kò sí problem. ṣé òun ọ̀gùn ni àbí kò kò yé ni àdúrà ọ̀dẹ́sàbì ṣé èmi ló ń bọ̀ àbá ó mẹ́tọ́ wà wájú ẹ̀ àbí tí èèpọ̀ jẹun lórí ẹ̀yìn you have problem hmm. you have oh, hey, look here má jẹ́ kí n ṣe ìjẹ̀ fún ẹnu léyìí má jẹ́ kí n ṣe ìjẹ̀ fún ẹnu léyìí what's your problem tó fẹ́ pọ̀ ọmọ fún mi ni ọmọ tó jókòó yìí wọ́n fún rẹ̀ ẹ̀mọ́ ìgbẹ́ ọmọ òkú ọ̀run. Ah, ọmọ òkú ayé lè mi ẹ sọ tán ó yẹ mọ̀ pé mo ti sọ fún yín nínú tọ̀ mo ti sọ pé dáàdì ni wọ́n ṣe fi wálẹ̀ mo ti sọ pé dáàdì wa ṣe àbádọ́ wa láti kékeré ẹ tẹ́ ti mọ̀ pé òkú ayé ni dáàdì lè mi ẹ ṣàlàyé fọmọ yìí ẹ sọ tán ṣojú ọmọ yẹn ọmọ òkú ọ̀run ẹ sọ tán fún un ó dàbẹ ní pé mi ò wẹ dáadáa kí n tó fẹ́ wẹ. wọ́n láyé lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ wo bí ìkòkò òní gbẹ̀yìn kó gba ṣanṣan tó tún gbomi nínú lẹ́yìn àgbà. Yeah ẹdun dáàbà délé yìí àbí I mean, I don't understand Me no mi Eh, ah no problem bó ṣe ń mú bọ́lá kò ní ọ̀rọ̀ ẹ̀ ti wáyé ó kún fún wa ọ̀rọ̀ wáyé yìí o ó kún fún ààrẹ kan gbọ́. ìlú òkè ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní ọ̀hún ṣẹlẹ̀ sí ọjọ́ ìṣẹ̀lẹ̀ pòsíṣàn tó wà nínú ilé ìlú òkè ṣe ìgbà yìí tó bá tó ṣe nǹkan tó làbí ìjọba ṣe ìgbà yìí ṣẹlẹ̀ so that day, go, go and banjiro wò pé ìyá ìrẹsì tí ìdí pọ̀ ṣẹlẹ̀ ti ṣe ni ìwà àárín inú ilé ìrírí afẹ́jẹ́gbọ́ lọ́rọ̀ ni you have to take out life normal continue náà ni ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ni má tún jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ kó tó wà padà affect you. Thank you nǹkan tó ṣẹlẹ̀ yẹn lọ́wọ́ nǹkan tó dà ní blood gbogbo àná làmọ́ lára. ọ̀rọ̀ ayé wọ́n kún fún wàrí kọ́gbọ́n. ọ̀rọ̀ ayé yìí ó kún fún wàrí kọ́gbọ́n. ẹni ò bá mọ̀. Èsì á ní sí àrá ní gbogbo ọ̀sẹ̀ lè bá a sọ. Ẹsẹ̀ aṣọ wípé kí ṣíṣí ni géètì wà. Tí géètì bá wà títí ṣé máa já wọlé ló wà náà. Nígbà géètì wá wà sísí ẹ̀ kọ̀ọ̀kan ní ẹ̀skíìsì wípé ta ló wà ń bí iye o ẹ̀dẹ̀ ń lọ dá wíri. Ẹ̀ ó dá bá tó bá di next time, àkọ́kọ́ lọ kọ́ni ẹ̀kọ́ iná pé mo fẹ́ wọlé àwọn dádì ti jáde wọn náà lọ sọ́dọ̀ ọ̀rẹ́ àwọn ibi ọ́fíìsì ọ̀dọ̀ ṣe gbọ́ ṣé mo lè rí màdàmú màdàmú ẹgbẹ́ oní lọ́yà ọ̀rọ̀ tí mo fẹ́ bí kò fàjà o tó ti yẹ yín ó ti jẹ́ wípé tá a bá sọ fún mi pé dádì ti jáde ẹ tún béèrè màdàmú ẹ dákun ṣé mọ́mí ìlú kéèsì lè bá wọn tírìtì lọ́wọ́ and madam tó ń sọ ìṣèlú ìyàwó chief àti chief àti madam èwo ni mi ò ní máa ń dùn fèsì wọn. olóògbé ẹjọ́ tẹ̀lé bọ́mọ́ mi àná. wọ́n ní bí wọ́n bá dáná sí chief lọ́rùn èmi tí màá dìbẹ́ kí. èmi ò lè dáná tó ti yẹ yín ní ìpàdé ya yín débi pé kó dáná débi pé irú yóò máa bá tíìtì kéèsì bẹ́ẹ̀ bá ti bá dádì ẹ̀ máa tíìtì kéèsì mọ́ mi ṣe fẹ́ tíìtì kéèsì wọn pa ni. o ti kọjá yìí o o ti ń kọjá ìyẹn àdúgbò kan tó ṣe máa pẹjọ ẹ̀sùn tí gẹ̀ẹ́tì wà ní ìwọlé lẹ́yìn. ibo tẹ́sán ló gẹ̀ẹ́tì mọ̀ sọ́mú ilé sẹ́gbọ́n gbogbo tí bá ń lọ́tọ̀ àgbì àmì ẹ̀yẹ ẹ̀yẹ ti jọ ó mọ̀ bọ́ọ̀ ṣe gbé bọ̀ ní lọ́wọ́ ni. ṣé ti gẹ̀ẹ́tì ó bá wà ní sípò àwọn ilé ìlẹ̀ bí ìgbà tí kówó ẹ̀ẹ́dẹ̀ amẹ́nu ọ̀nà. ọ̀rọ̀ àbọ̀ abáfalẹ̀ gbogbo orí ló ti fúyẹ́ bí wí abọ́ ayọ́ orí yìí ó pè ẹ máa do kí ẹ máa ṣe tẹ̀sí ẹ ìrọ̀lẹ́ èdè fúlẹ̀ ń dẹ́rù sí. Sweetie. Ọ̀gá. Ọ̀gá. Ọ̀gá tó pè mí. Ó ti wà tó sí gbogbo security àbíkílẹ̀ orúkọ ẹ̀tọ́ ìgbà sísàlẹ̀ ó kàn ń bá mi dáhùn àpárá kan tí ò tiẹ̀ fẹ́ yé mi rárá. bó ṣe máa ń ṣe ibi ẹni tí nǹkan ṣe ìwọ fílẹ̀ fún mi ọjọ́ kan lọ́jọ́ kan máa tẹ ṣáà máa wọ́n hàn tiẹ̀ ìyẹn ló wá jẹ́ kójú ẹni kòkó báyìí kí ló máa jẹ. má jẹ́ kí n stress ẹ̀ jẹ́ n gbé jáde lọ sí tree. o sure of course mi ò lọ sí tree àwọn ìgbẹ́lẹ̀ o chinese ẹ̀ fẹ́ jẹun. fún ẹ wà dáa lẹ́yìn ìgbà. Chinese ni o. Ọ̀gá báwo ni? I'm fine. Báwo ṣe? Sani. Sani ta ló sàdà. ó yọ ojú mo fura mo fura nǹkan kan rọrùn pẹ̀lú bọ̀bọ̀ yìí jẹ́ kí n lọ bá a. kàdà kàdà kàdà ilé ò lè máa bí ẹ tó lè pa ọ̀rọ̀ ọmọ kan ẹnì kan. Torí bí mo ṣe ń wọlé bọ̀, àwọn àpárá wèrè tó kọ̀tẹ́ bá mi ṣe gan-an, ó ti ń jẹ́ kí n máa rò pé ó dàbí pé bọ̀bọ̀ yìí, ó ní mission ó wá yanjú ó wà. ìlà ẹ̀ ti fẹ́ máa ga jẹ lérè lọ àti wípé má fòkò mi dànù ọjọ́ kan báyìí lè máa ń kọ́ máa wọ̀ ọ́ dẹ̀ ni má dà sí. má dà sí fi sí ọmọ kan ẹ ìwọ máa lọ bóyá o máa dá lọ jẹun àríra lọ́la. ọmọ a fẹ́ kó wà diplomatic nípa ọ̀rọ̀ ìjọ mi fẹ́ kó mú kó lè jù kó jù yẹ èmi gẹ́gẹ́ bí ọkùnrin mi ìbámu mo ṣe máa handle ẹ̀ but. Oh. yọ ojú lójú wíńdò. ojú wíńdò ti wí. mo ní ju wíńdò èwo. ojú wíńdò mélòó ló wà. Ah. kí ló dé yọ ojú lójú wíńdò living room. Ah, èmi èmi ẹ̀ yọjú lójú wíńdò ah, ọlọ́wọ́ tẹ wá ní òfin tó tó ń pètè ayé mi bóyá gbà mọ kọjá tí mò ń lọ pọnmi lẹ́nu táàpù nígbà tẹ́yìn kọjá lọ kọbi lẹ́yìn táàbù. lẹ́nu táàbù. lẹ́nu táàbù. kí ló dé tó mi ò gbé yín lọ́gbà tẹ́yìn kọjá. ẹ jẹ́ sọ́dọ̀ tí ń sàn ẹ bọ́ mi ẹnu ẹ̀rọ ni. tí mo fi ojú ara mi rí yín tí mo rí yín bẹ́ẹ̀ ṣe ń ga ṣé ìjàlù ayé yìí máa bàjẹ́ ni ah. ṣé lórí burúkú nìyí ni wọ́n bí sórí méjà ni ẹ kò bí mo lè rán yín lẹ́wọ̀n jẹ́mu jẹ́mu ọkọ́bìnrin mi máa lé yín láyé máa lé yín bíbá. ọ̀dọ́ wo jìnnà sí géètì mi lè lu ẹ̀wọ̀n ojoojúmọ́ àmọ́ ń gbóòórùn ọgbà ẹ̀wọ̀n. ẹgbẹ́ géètì lẹ ń gbé hmm. ẹ jìnnà sẹ́wọ̀n àfihàn ẹ̀ ah. lórí burúkú. ẹ wá gbà mí kí ni mo fẹ́ fi yíyanjú ṣe ah, ẹ bá rọ́ọ̀bù mi o ẹ bá rọ́ọ̀bù mi o tí bá gbẹgbẹ ìmọ̀ ẹgbẹ́ mi bá ìyá jẹ mí o ah. ọkọ mi ìyá jẹ mí mo dẹ̀ ah. sọ mo sọ pé pé àtòrí tó o trust yìí àtòrí rẹ́pù mi tó díẹ̀ ló kù ah. ó já wọlé ni o mo ti rẹ́pù mi tó díẹ̀ ló kù o ọkọ mi gbogbo nǹkan tí mo fi ṣe wájú báyìí àtòrí ti mú sí iyù ẹ ọwọ́ ẹ̀yìn ló kù wáìdì ló mú látẹ̀yìn wáìdì ló mú ó ti gà mí lọ́rùn báyìí gbogbo apá ẹ̀ mo ṣe dúdú yẹn ó sì hàn lára mi àtẹ̀tẹ̀ gírèèpù ọ̀pá wọ̀n mi ọkọ mi. ìgbésí síkà ó wà bí ọ. bí mo mọ̀ pa ara yín fílẹ́sì. European àbá me. European àbá kìíní. Mami, ẹ wo. Ẹ má kó jẹ́ kí iṣẹ́ ètò ẹ̀jẹ̀ ká lọ léwọ̀n. Orí wọn ló máa lọ àbíùsì àwọn ọmọ ọgbà tó fẹ́ àbíùsì gédé báyìí gédé mi. Ẹ sísọ, wọ́n ti mọ̀ ojú wíńdò kọjá. Olórí burúkú, ó fẹ́ rojọ́ máa ah. rí ah, ẹni bá lẹ́nu èèyàn náà lẹ́sẹ̀ ni ah. àwọn haúsá kan wọ́n gbójú wo mi tí mo àwọn ọ̀lọ́ mi láti sọ pé tí dádì ti jẹ̀kù ìwà àwọn fọ́lò lè sọ pé wọ́n jẹ yín kù mo ní. ayé ẹ máa bàjẹ́ torí màá yé ẹ níbi màá tún yẹ láyé. bẹ́ẹ̀ ni mo sọ. ọgbà yẹn má gbọ́ ọ̀rùn ibìkan lẹ́ẹ̀kọ́ ọmọ mọ́ mi àtọwọ́ mi sọkọ mi náà tó sọ̀rọ̀ bí lórí wà láfẹ́gbọ́n rẹ̀. ọ̀rọ̀ wáyé yìí ó kún fún àríkọ́gbọ́n ẹni ò bá mọ̀ ẹsẹ̀ ẹgbẹ́ ní jẹ̀bi ẹja máa wò

fẹ́ dé. kò ní yẹ fọ̀rọ̀ tó sọ yìí. Ah, ah. ṣé tẹ̀dúró náà tọrọ bí síjọ́rìtì ni ẹ tó sọ kẹ́rin ọmọ àjẹlé jẹ nǹkan tá a fi ẹ ṣe nìyẹn kì í ṣe pé bóyá tó lè bá fẹ́ wọlé àbí nǹkan kan la ṣe gbẹ̀ síbi wọ wèrè ah, yìí. dádì tọ́mọ̀ ṣe pé torí ọ̀rọ̀ tí mọ́mí pé yìí sí sẹ́ẹ̀rì ògùn rẹ̀ ló pè é ní ló pè é ní yẹn believe me ìdí bẹ́ẹ̀lẹ̀ kọjá kẹrin ọgbà mọ́mí gbọ́. ìyàwó mi gbọ́ kò ní fẹ́ ṣọpọ̀ ẹ̀fún kan tó bóyá kó o tó.

abẹ́ máa lọ sí ọjọ́ ah, ah, ó yẹ kó kó lọ ẹrù fẹ́ ra fún wèrè orí òdà mú ma kó ti ṣe lọ kó o bá gbé síbẹ̀ bóyá kí n yọ ọ lẹ́nu ẹ̀ ayé ò ní da ah. ojoojúmọ́ kọ́ ló fi ìdí kó ìdí wá sínú bí inú níbi tó ti lọ́ mú kàràkà jẹ tó bá ti ṣayé bóyá kó nà gbà ní. ṣáà kó nà gbà ní. mọ́mí mọ́mí mọ́mí. àbọ̀ àbọ̀ ìyá ọ̀hún. ojú ẹ̀ lọ ẹ̀ bọ́ bàbá yóò fún àgà ó ta kókó ó kẹ́ni tó tú eh, torí pé ká má bá jìyà ṣòun la ṣe á má jìyà lọ́pàá àní torí pé ká má bá jìyà la ṣe ya má jìyà lọ́pàá. mo fi ọlọ́run bẹ̀ mo fi ọlọ́run bá bẹ̀ torí gọ́ọ̀mù náà ti wà lọ́wọ́ ẹ̀ ṣe gbé Ah, definitely And what is ṣe kó jí parẹ́ bá mi send the account lane. Lane sir. Ọ̀pọ̀ ọ̀pọ̀ sir. All right sir. So, I ọdún kìí máa ma pọ̀ Ah, okay sir. All right sir. Ó ṣe sir. pé wíwá mi sí bíbá is not official chief ò gbọ́dọ̀ dé bá mi mọ́. tó bá rí ìwà tí ọmọ yẹn ń wù sí mi lẹ́njọ́ mẹ́ta yìí á fi gbígbé wọn kọ sí mi. àwọn nǹkan tó dùn mí jù ni pé last sentence àti ẹ̀mí confrontation ìṣèlú chief ń wú mi ìfà tó kára mọ́ bẹ́ẹ̀ ni at that point mo dá ságídé mi honestly it yìí you fẹ́ gbẹ́ at all. yẹn mọ́. ọmọ ìdá chief what's your ọ́fíìsì mi one percent wọ́n change will. wọn. láńlì náà kò yẹ kí n máa bẹ sọ̀rọ̀ nǹkan tí nature ṣe there's this confidentiality between me and the client I gbọ́dọ̀ máa sọ gbogbo àwọn kan lọ bó ṣe jẹ́ sí mi àmì ò gbọ́dọ̀ máa sọ fún omi bẹ̀yẹ̀ chief wa báyìí láti change ìwé will. of course mo ṣe wà á rí ìdí tí wọ́n fi change ìwé mi. Ah. so can you wọ́n change ẹ̀ sí. we'll talk about that in details next time but màá fẹ́ kó take it easy jẹ́ kí carry out our nǹkan tí mo fẹ́ ṣe tán tó take it easy we nǹkan tí mo fẹ́ ṣe ò successful. but tó bá fẹ́ pín ìsinsìn tí mo fi máa parí ẹ̀ pátápátá ah, at the end of it all ìwọ ló máa fi bọ̀. So chief ń try láti outsmart mi ni. Ṣé mo mí nǹkan tó ń ṣẹlẹ̀ mi? Ṣé mo pé wọ́n fẹ́ lé mi nídìí ẹ̀rù mi? Tó bá ń gbọ́ mo jókòó tẹ̀wọ̀ mi, mo jókòó tẹ̀wọ̀ mi. Jọ kí ni wọ́n rọ̀? Kì í ṣe property ọ̀hún tí mo jókòó tí mi chief ń try láti outsmart mi lé lórí. Fergulze Como Onde eu morri, ou eu vou por aqui. Tio, papá. É, o demônio por mim, chifone. ṣe kán kátikàti bí ilẹ̀ yìí pẹ̀lú ìṣòyà ẹ calm down ẹ calm down ẹni iye ọkọ ọmọ yín ṣe what ẹ jọ kí bọ́lá address ọ̀dọ̀ yín. ó kún fún un. ok ok ẹ má wọrí a máa tó níbẹ̀ láìpẹ́ ìsìn lẹ́gbọ́n àmọ́ torí bẹ́ẹ̀ mọ̀ rí. ayé ẹgbà mi tó sì ti kú bá mi ó ti sọ. màmá màmá màmá please. tó sì ti kó bá mi tó sì ti kó bá mi. mo sọ báyìí. báwo ló ṣe lọ. ó ti kọ́ mi ó ti kọ́ mi lẹ́yìn ọkọ ìṣàlù ìjọba ẹ máa bá mi gún lọ ẹni tó bá ti pààyàn ó ti di dandan kí ìjọba pa ọṣù lẹ́yìn fún mi kan bí mo mọ fẹ́ wọ ọmọ kékeré ara mi bàbá ẹ ń wò mí lọ́rọ̀ mi wọ́n ti kọ́ mi lẹ́yìn ọ̀pọ̀ ọlọ́pàá àtọ̀dá àtọ̀dá sọ́mọ yọ. Hello, Abu Bayo. I need ambulance now. Ah, ìwọ máa lè lọ́hùn yìí o ó sì wọ́n máa lè lọ́hùn ah! yìí o ó sì wọ́n. Tó sì fi bọ́ bá lọ. Tó sì fi bọ́ bá lọ. Ọmọ kékeré ara mi bó mo fẹ́ gbé gbà ó ara mi. Sọ́mu. Ẹni kò tí ì jẹ́wọ́ ni. Ní ìlẹ́gbẹ̀mọ̀ kò jẹ́wọ́ o kò jẹ́wọ́. jẹ́wọ́ mọ̀. kò sí mi kò sí mi náà lọ́sọ̀rọ̀ jẹ́ ká sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àti àbúrò mo fẹ́ dé kó ṣàlàyé everything fún mi ṣètò nísà má fi ìkan kọ̀ọ̀kan nínú jẹ́wọ́ fún mi mo rẹ́ni láti hẹ́ẹ̀pẹ̀ ṣètò nísà báwo ló ṣe ṣe kí ló dé tó ṣe padà díẹ̀. ìfọ̀pọ̀ láti rí ìwọ̀n sọ́wọ́ jókòó sí kìtọ́ lọ sí kíjì pàtí mo bá ń kíjì lọ́wọ́ ni mo kọ́ wọn láti rí tó ń pé kí n kú kíjì pé kí lọ́wọ́ kan tó ṣẹlẹ̀ kó dájú mi ló ń pẹ́ ó ní ìwọ̀n kan ló wọ́n bù ìwà tí wọ́n lè rẹ̀ jọ wọn pálọ̀ ṣé ló kí kò dédé just like that wọ́n máa yóò fẹ́ jẹ́wọ́ ṣé orí tí máa ń dùn ẹ̀ pẹ̀lú kínní ṣé òbí ni mo wá ṣe mí láyé kò tí wọ́n kàn help the situation on the jẹ́wọ́ what's wrong with you why you behaving like this ṣé ìlọ gbọ́mọ sí kí ló ṣe. what's wrong with you. ẹ̀dá ẹ̀dá ilé mi jókòó. mo rú kéèsì yín mo rú ẹ mo mọ fún ìkẹyìn báyẹn ẹ kì í fẹ́ jẹ́wọ́ sọ́mà. tẹ bá ti mú ọmọ ìtẹ́ tí mo lọ sínú sẹ́ẹ̀tì. ọba mi lọ sí ọ̀dọ̀ bíbí o bóyá wà á rà sọ́dọ̀ máa mí sọ pé mo sì dé bèbè ẹ̀wọ̀n kí ṣe máa dé pọ̀ sí lọ́dọ̀. ilé kò bá sáà ní ìlú. mú mú mú mú. máa ṣe ojú ẹ̀ wá. kó wọ́n ní òṣìṣì kó lè pa bàbá ẹ̀ nonsense irú ìlà máa fi jófin. ẹ̀rọ màmá ṣe lọ́wọ́ náà kò sọ. ṣé ẹ ti rọ́mọ yín mà? mo ti rí. èmi rí mo sọ fún ip mi nígbà tó ní pẹ́ fẹ́ rí mo ṣe ń pé tẹ bá ti rí kókó jẹ́ kẹrin ní ojú sí iṣẹ́ mi lórí ọ̀nà ẹ̀dì wọn làwọn wọn rìn ní ìjọba oṣù tí ẹ wà. ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ni pé ṣẹ́rí kéèsì gbọ̀gbọ̀ a ní tírẹ̀sì mi mú so ẹ fọkàn balẹ̀ a dẹ̀ máa ní sọ pé àbá débi pé ẹ̀yìn gan yín máa bá mi pè é sí àṣìṣe wa fi ṣe ṣé ti ẹ̀yin wà. ń ṣe ọlọ́pàá ẹ dákun ìgbà mi lórí ọ̀rọ̀ tó sì mo fún lọ́ọ̀bẹ yín àgbàwọ́ ni o kékeré ló wà tí mo ti mú sọ́dọ̀ tí mo ti tọ́ tọ́ tọ́ tọ́ tọ́ kó tó padà sí ọ̀dọ̀ bàbá ìwà ọmọ bíbí eléyìí ṣe tó wá wáyé ẹ gbà mí ẹ má jẹ́ kí yàrá ìjẹ mi bí ẹ dákun mo fẹ́ mọ ibi tí kinní mi mo fẹ́ mọ ibi tó ti wá ẹ dákun mo fi ọlọ́run bẹ̀ yìí ọmọ yóò ní sẹ́wọ̀n ọmọ yóò sì ní rógun ẹjọ́ ẹ gbà ní ìyá mi dákun ọkọ̀ ọba àdá ọba kò ní sáré lẹ́sẹ̀ ẹ ṣeun ojú àdó tì mí. torí ẹ náà mo ṣe ní kókó ní kẹ́ ẹ yọjú sí mi tó rà wá gan ní tírẹ̀sì inú kéèsì kọ̀ọ̀kan ìyá yín ò ní jẹ yín pé ẹ má wọlé ṣé ti yín so ibi tá a bá bá ọ̀rọ̀ yẹn bí ẹ̀yin gan rí pé yẹ ẹ̀sìn ó lámì ó lápẹ̀rẹ̀ ṣé ti yín máa ẹ fọkàn balẹ̀ ní problem ṣé ti gbọ́ máa ṣe ìrẹsì ọkọ ọba àdọkọ ní sọ lẹsẹ ẹ ṣì yá mi ṣe mo dúpẹ́ o ẹ ṣe mo dúpẹ́ o. ká tó kàn sí wọn. ìbàjẹ́ sọ pé kọ́lọ̀ má jẹ́ kéèyàn orí kú ọkọ àkọ́ ńlá ni ó ó sì ló ṣe mí báyìí o orúkọ mi lè yí ọkọ. ẹ ṣe. ìjọba ọ̀hún kan sọ̀rọ̀ tí ẹ ti bá irú ìwà báyìí lọ́wọ́ ẹ̀ lọ́wọ́. ẹ̀yin ló mọ̀ pé ọ̀rọ̀ ológun kò lè gbàrà ọmọ ìyá lèmi ni ó dẹ̀ ti rí gbogbo wa burúkú tó wà lọ́wọ́ ẹ̀ àmọ́ torí pé màmí ẹ̀ ti ṣaláìsí bí tó fẹ́ mi ó lójú bí mo ṣe lè bá wí mọ́ àti wípé àtọ̀nà tó jẹ́ ọkọ mi ìyẹn bàbá ẹ̀ kò fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ sí àbí kí n ti ẹ̀ bá wí ọmọlódé ló ti yàyàkuyà fi bí ẹni fẹ́mi dúró kó gbé inú ẹ̀ ọmọ mi yàyàkuyà ló máa pa bàbá ẹ̀ kí ni bàbá ẹ̀ lè ṣe fún tó máa fi pa bàbá ẹ̀. àwọn ìwà pálapàla ọwọ́ ọmọ yẹn ìwà ètè ṣé kò ti fi tiẹ̀ kó bá mi báyìí gbogbo agbára ọ̀la náà múlò láti pé kíkẹ́ ìjọba ẹ̀kú dìde lọ sí kóòtù a sì promise wípé èmi dúdú àwọn bẹ́ẹ̀ sí. ẹjọ́ ìjẹ́ kó fojú balẹ̀ ẹjọ́ èmi náà wá fi yé yín pé nígbà tó bá máa rán lọ sẹ́wọ̀n ọ̀gá mi ẹ jẹ́ kó ṣojú mi kó lè pa àtọ̀dá gbé kó lè pa mí lọ́kọ̀ gbé. ẹ ṣe ẹ ṣe ẹ jọ máa ṣe lè fún wa ní full details bí ọ̀rọ̀ yẹn ṣiṣẹ́ nílò. details ọ̀rọ̀ burúkú ni tó fẹ́ jẹ́ kí n lọ́tì yìí ṣe bí ọjà ni mo lọ bá dẹ̀dẹ̀ tó sì gba nǹkan ọbẹ̀ lọ fọ ẹ̀rọ ẹ̀rọ ni mo ní kan ọmọ burúkú yìí lọ fọ ìgbì oró lọkọ mi ti gbà oró báyìí ni mo bọ́ ta ni mo mọ́kọ́ mi tí mo rí tọ́mọ yìí ti fọwọ́ ga lọ́rùn kí ló dé kí bàbá ẹ̀ ṣe fún ẹ tó fi di pé bá wa lédu ẹ. Àmì ẹ̀ sọ pé káwọn akéde kó wá lóyún ẹ̀ ẹ̀ dé ká. Ṣọ́ọ̀mù, bóyá tún ní ẹni tì láti lè lọ sí àtúnkọ́sí ṣe gan ṣe di ó kojú balẹ̀ ẹjọ́ ẹjọ́ ẹ ṣe. Yeah. God. Calma. this is my profession as as a lawyer mo gbọ́dọ̀ mọ nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ àti irú ìgbésẹ̀ tí wọ́n gan fún rẹ tó gbọ́dọ̀ máa gbé. ó ní àbọ̀lẹ̀ ń pè kí ló ṣẹlẹ̀ kí ló dé ọlọ́ngbọ̀n ní gbogbo nǹkan tá a bá ń ṣe ló ń fẹ́ mú tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ́ náà nínú ayé mi ó dé calm down. but I'm um, only doing this to protect you and as well tí kinní ìbá délẹ̀ tán ó lè affect èmi gan lára náà. bá ti kọ́kọ́ gbé sókè kò sí tó fẹ́ lẹ́yìn. a bá ń sọ nǹkan tó serious bó ṣe máa ń sọ di kíní ìyẹn káàró olú ẹ̀ tó máa wá tún dàgbà. sọ di kíní ń sọ di kíní kò sí lálá kankan pẹ̀ tí. hello. ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi. congratulations. Ah, ah kò sí ọ̀kọ̀ọ̀kan lé congratulations ooo i'm happy ooo orí ah! mi ẹ bá mi fọ yìí. for congratulations please. Ah! the law is in your ọjọ́ ayọ̀ wa ni your money. Oh, rí yín your time now. Can you cook? ká máa náwó ni. bẹ́ẹ̀ni Ah, ká máa náwó yìí ni mo gbóná sí mi lára jàre ọ̀rẹ́ mi. mo jẹ́rìí ẹ̀. <laughs> Ah, wọn kó máa lọ sí London bóyá dé UK kó máa lọ sí Germany kó máa máa gbọ́ ẹ káàkiri pẹ̀lú owó yẹn spend the money. ẹ wo bí ẹ wo bí ẹ wo bí on that note tí kìíní ìbádélẹ̀ èmi ló máa fẹ́ tó ẹ jẹ́ ká take nǹkan easy ẹ calm down please. ṣé congratulations dave. imagine. àtọ́rí ah, mo mọ̀. wọ́n ní ìlànà ọ̀gá àpò ẹ̀kú náà idiot kí ló ṣe lè. mo pẹ wá bíbá yìí. mo rò pé tí nínú mi mo ṣe ń bọ. ní dákun ẹ ọjọ́ wo ni mo. ibo lẹ ti rí wèrè. ibo lẹ ti rí wèrè. ibo lẹ ti rí wèrè. kí ló sọ wọn jù wá pèrè làwọn eléyìí. àwọn mi ò ń fura sọmọ mi ẹ mọ̀ pé my instincts are always right. mo lọ́yà kò ń bẹ̀. èwo ní steve òfò ń tẹnumọ́ tó ń tẹnumọ́ kí ló dé ṣógun láyé nìyẹn ọmọdọ̀ lásán lélẹ̀ ìnà kò lè ṣe kankan máa ṣe ìlú. lọ́ọ̀yà ẹ calm down jàre kò sí nǹkankan owó ìyá máa ná ni. ọ̀rẹ́ mi fíìmù lówó jàre kan bẹ̀rẹ̀ ayé. ní kíákíá ní kò tiẹ̀ fún mi ní nǹkan tí màá mú ná. gbogbo nǹkan tó bá ti wà nínú ilé gbé wákàtí. èkó fíìmù náà ní nǹkan kí n mú. Use all the power. Use the power. nǹkan sáà mú ní kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan. ṣé kí n bá ń ṣiṣẹ́. ẹ ṣe òfin. ọmọ ọmọ mi ló ń ṣiṣẹ́. ọmọ wa. ilé ẹlẹ́gbẹ̀ẹ́ ọba yìí jẹ́. àṣà. inú mi dùn pẹ̀lú Agora? Ṣé fún ti tuntun tó yà lọ? Bẹ́ẹ̀ ni sá. Bí wọ́n ṣe máa rí ni. Téèyàn máa ṣiṣẹ́ tó tẹ̀ra mọ́ṣẹ́ tó ṣe mú. Wọ́n ní láti àpèṣẹ́ rẹ̀. So mo máa fọ pé gbogbo wa ká tó àlá ti máa ń dùn ṣe wà. Tó ta bá ṣiṣẹ́ wá sí, ìṣẹ̀wá jẹ́ kọ́ fún àwọn ọmọ ìfọwọ́sọ. Ilé ìtajà ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Ìta bá parí iṣẹ́

yes sir nǹkan kan ṣẹlẹ̀ nínú ilé màdámù. okay. lọ́ọ̀yà màdámù wà níbí bayi. and ọ̀rẹ́ màdámù kan wọlé ó wá kí màdámù pé òkú oríire orẹ́yìn ọ̀tá ẹ̀. ẹ nísìnyí nísìnyí nísìnyí jọ information tó fún mi yìí ṣó ní evidence ní mẹ́ta. no sir mo ò evidence koko. what no oh, evidence kẹ imagine ẹ kí ló máa evidence ṣó sí pẹ̀lú fóònù tó fi lè rékọ́dù ẹnu. sọ́rí sà. má sọrí mi bọ́ọ̀lù sọ̀rọ̀ àṣẹ ó kì í wà níbi iṣẹ́ iṣẹ́ tó yẹ kó ṣe perfectly ó dẹ̀ bẹ̀rẹ̀ sí iṣẹ́ yẹn yamayama ok eré ti wà rí ti fi ṣẹ́ lò fún ọṣẹ́ rẹ̀ ok sọ fún mi nígbà tó record nísìn kí ni mo fẹ́ tender for gami as in evidence àbí eré ló bá ṣe báyìí. sorry sir. no má bàa sọ bẹ́ẹ̀ ah ẹ. Eh, máa gbọ́ mi mo ti sọ fún ẹ several times pé kò try láti máa fún ẹ sí flight mode wàá tẹ̀ on kámẹ́rà ẹ tó bá ti rí any strangers níbẹ̀ yẹn wàá present kámẹ́rà síbi kan o gbọ́ gbogbo nǹkan tó wà mí ó máa capture ẹ̀ fún ẹ instantly ìyẹn la máa gbé síwájú ọ̀gá tó máa fi mọ̀ pé iṣẹ́ ta ṣe anẹ́fẹ̀ẹ́sì owó òkè sórí kó ti ń ba ṣe yẹn dé nǹkan tó yẹ kó ti ṣe kó ti parí ẹ̀ àgbájú gbọ́ mi dáadáa máa kí mi àtẹ́jà ki fara sanin shi okay sir thank you sir Thank you, ojú ìwé àwọn òkè try mi báyìí. Àá dúpẹ́ pẹ̀lú ọ̀sán. Ten to ten lọ́wọ́. Ten to ten. Ten to ten. Bàbá wẹ̀ yín wà ó. Ọ̀gá káwá fìgbé àgàdì àlejò máa ń sọ. ìlú láyé mi ẹ̀wọ̀ ẹni tí dáre ń jí ti pẹ̀lú ọwọ́ yìí ó mọ̀ mí ṣá. dáre máa gbà ó máa gbà pé ẹrú tó fàtọ́ yìí wọ́n pè ní lọ́wọ́ èmi ó mọ̀ mí ṣá. kí ni ò ṣẹlẹ̀ kí ni ò ṣẹlẹ̀ ìwọ ẹranko játijàti àgbàyà ìwọ lè máa fi ọ̀bẹ yìí jẹ mí níṣu ìwọ aláìdá ìka obi ọmọ ọ̀tá pọ̀ gbélé mi ló ń fojú inside wò mí àbí ò ń fojú àyàwó chairman òfin wò mí tí bá bẹ́ẹ̀ náà máa nà tán pẹ̀lú ẹ̀ tani kò tẹ̀gẹ̀ yìí. kí ni problem yẹn gangan kí ló ń ṣẹlẹ̀ gangan. explain what. kalere. mi ò mọ ẹni tó wà níbọ̀ ó jẹ ojú ẹ̀ tí mo ti rí rí ìwọ kọ́ ni àpẹ̀lú ẹ̀. èmi kókó sẹ́ńtì ò kí ń bá mi gba píkṣọ̀ ó ṣàmú báwọn èèyàn wá ṣe máa ṣe. pẹ̀lẹ́. máa fẹ́ kó. àwọn tẹjọ ya pictures àbí pẹ̀lẹ́ celebrity ìwọ ordinary lawyer kí ni kí ni kí ló ní. àwọn tó ń ṣiṣẹ́ fíìmù gan wọn sọ pé wọ́n bá wọn ya fọ́tò jọ́jọ́ ti ní sáàdù mi kébì take it easy ó jẹ́ kí n pa ọkọ mi àbí wọ́n cheat on me. I'm not cheating. Ó ti mọ̀ pé mi àti spend the rest of our lives together. Ṣé o fẹ́ kọjú mi sórí alẹ́ We're going to be so sórí alẹ́? Take it easy. Take it take take take yeah. take part easy. Take part easy. Ìwọ. Ah! You slapped me. I'll do that over and over again. <gasps> Are you mad? Take it easy. Take it easy. Take it easy. Inú tó ń bí ẹ ló ń jẹ́ kó máa ṣe. ní ẹ̀yìn ṣó fẹ́ gbé ẹgbẹ́ ni ṣó yá wèrè ni. ó yá wèrè. Excuse me. Can we help you? Ṣé kò sí pọ́blẹ́mù? Ọkọ̀ kékeré ló máa ń jẹ́ ká bí. Kí ni kẹ́hìn ló fẹ́ gbé lẹ́gbẹ̀ẹ́ lọ sókè? Madam àwa ah, ṣeré ń bíbà yìí o ṣé ń gbà tá a dé bíbà yìí ṣáníkẹ́ fún wa níjókòó ni mo wá bá yín dárò. bọ́lá kí ló dé sí ló fẹ́ fà yìí. kí ni kò ṣẹlẹ̀ a ní kí ló ṣẹlẹ̀ nísinsìnyí là ń bí yín léèrè. ọ́fíìsà bring me the where is that heavy man. ọ́fíìsà who is it. alice alice. hold on. ẹjọ ẹjọ àlùbáríkà káwọn sọ̀rọ̀ lóhùn ohun lọ́yà bá fi báwọn sọ̀rọ̀. wọn lọ ọ́fíìsà. mi ò mọ̀ ta ló lọ́fíìsà. oh madam ẹ má play smart níbi táwa hello officer please please, please Please. play what. ẹ má jẹ́ I try alice this time. láti lis sure ní pàṣọ kékeré. ẹ lis ten. ẹni kò ah, excuse me officer i'm a lawyer. lawyer. bẹ́ẹ̀ni i'm a legal practitioner. ṣe rí kíní yìí this is we do it àwọn èèyàn máa imitate ohun èèyàn. officer officer handcuff dem. handcuff. can I make it up? officer ó máa ń gbé ṣe máa ń bá mi sọ̀rọ̀. hello. you need laughing. oh please let me just make. please hold it. I'm a lawyer. move lọ́yà rẹ̀ fún. move. ọ̀yà rẹ̀ fún. níbi àrìndé ṣóun la máa rìndé. My good people of Lagos, listen. It is time for a new Lagos, one that works for you, for me, and for all of us. Our Lagos. And believe me, it is possible. to connect Lagos as has never been connected before, with all our rail and water transportation system delivered in four years, the goal to end the traffic problems in Lagos permanently. Vote Labour Party, vote LP. I'm Badibro's rival and I'm Labour Party candidate for Governor of Lagos State. là ibi àrìndé la máa rí mọ́ oríṣiríṣi ìrírí ló ń bẹ àní ló ń bẹ ìrírí ìrírí ìrírí máa ń bẹ ìrírí ìrírí ìrírí máa ń bẹ láyé rèémọ borí mi máa jẹ rèémọ èèyàn mọ́ bórí mi máa jẹ́ rí mọ́ níbi àrìndé la máa rí mọ́ níbi àrìndé la.